بل هو سبحانه وتعالى كما أثنى على نفسه وكما أثنى عليه رسوله صلى الله عليه وسلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من يرجو رحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وترك الأمة على نهجة بيضاء ليلها كنهارها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 وبينا لكم آراء الفقهاء رحم الله الجميع واليوم إن شاء الله نواصل وندخل فيما يتعلق بأحكام المسافر لأن العلماء رحمهم الله تعالى عدوا المسافرين من أهل الأعذار كيف لا وقد كان بين السفر والمرض علاقة كما ثبت من حديث أبي هريرة رضي الله عنه وارضاه أن النبي صلى الله عليه وسلم يقول السفر قطعة من العذاب يمنع أحدكم شهوته وطعامه ونومه الحديث فبذلك انضم العلماء رحمه الله تعالى المسافرين مع عاد الأهدار ولقد رخص الله لعباده المؤمنين في سفرهم على قصر وعلى جمع وعلى إفطار بالصوم لكن إن شاء الله خطبتنا هذه تتناول ما تتعلق بالقصر والجمع قال جل وعلا في القرآن الكريم وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا وكان الكافرين لكم عدوا مبينا الآية ولذلك كان عبد الله بن عمر رضي الله عنهما وارضاهما يخبرنا بأنه صاحب النبي صلى الله عليه وسلم وكان صلوات الله وسلامه عليه لا يزيد على ركعتين في سفره حتى قبضه الله ثم قال وصحبت أبا بكر رضي الله عنه وارضاه وكان لا يزيد على ركعتين حتى قبضه الله ثم قال وصحبت عمر بن الخطاب ولا يزيد على ركعتين حتى قبضه الله ثم قال وصحبت عثمان بن عفان رضي الله عنه ولا على ركعتين حتى قبضه الله الحديث وكذا ثبت بإسناد صحيح من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها قالت الصلاة أول ما فرضت ركعتين فوقرت صلاة المسافر فوقرت صلاة السفر وأتمت صلاة الحدث الحديث أقبل فلا بطوس المسلمين atọrọ ọ̀pọ̀lọpọ̀ kí adìgbẹ fún anabi sallallahu alaihi wa sallam ẹni tí ọlọ́wọ́ bára kó bàmí ẹjọ́ ìkẹ́ fún wa ọlọ́mọ àdìpọ̀ kí adìgbẹ fún anabi rẹ àti gbogbo àwọn sọ̀hábà tí wọ́n fi ọkàn òdodo bá nàbí lò ọlọ́mọ àpawọ́pọ̀ kẹ tí àwọn ará nìkan nínú ẹni tọ́ kẹ nínú ẹni tí ó lè tọ ìlànà nàbí sallallahu alaihi wa tá a lè wà nínú ẹni tọ́jọ́ yí tó bá dàbọ̀ kẹyàmà á mọ̀ wà ní sáfù wọn Allah subhanahu wa ta'ala ń sọ̀rọ̀ àwọn ẹni dáadáa àwọn tó pé àlámọ̀rí wọn yọ ọ́ kagun bí ọ́ dáa ọlọ́run ọba ní àwọn wọ̀nyí wọ́n mọ̀ bẹ̀rẹ̀ máa lẹ̀rí náà ní amallahu alayhim minan nabiyyin was-siddiqin wash-shuhada was-salihin wa hasuna ulaika rafiqa ọlọ́run ní gbogbo ẹni ọlọ́rẹ̀ bá lè parí síbi ọ̀rọ̀ àwọn sàbíbá parí sí ẹni ọlọ́rẹ̀ bá lè parí tẹ́wá ní ọlọ́ tòṣì sáfù àwọn ànábì ọlọ́run oríire inú ẹni tí yóò lè rí ẹ̀sìn dọ̀dá ṣe báyìí sáfù wà nóru sáfù báyìí ọlọ́run jáde kan wọn. kí náà ta'ala ló fi jẹ́ pé àlemọ́ra létí jàmáà nípa àpáyọ ọlọ́run ọba níbi gbogbo sẹ́wa tá a bá ń ṣe yálà láàrin àwọn àtọ́lọ́run ni o yálà láàrin àwọn àtẹ̀yẹ ni o adáwọ̀ aláwọ̀ nìkan ni o àwọn láàrin ọ̀pọ̀ yẹn ni o kásárì pé ìpàdé Allah subhanahu wa ta'ala ẹ̀ ọ̀sàkó nínú sẹ́wa ilé ẹni tí ó tẹ̀lé ọlọ́run ní kọ̀rọ̀ àti gbangba ọlọ́run jẹ́ min abuwaabil fiqh nínú nǹkan tó ta alákọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ wa òun náà iná la pè ní àìsàtú máa sọ nípa ìran àwọn tí Allah subhanahu wa ta'ala fún ní àwùjáre kan sí kejì lórí ìrò wọn. a ṣe ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ yìí pé lókùrú gbàtẹ́dà bá mi lòkè mi lọlẹ̀ Allah subhanahu wa ta'ala kò tí ì boníran àyàfi ìgbà tí láàkáyè tí ọba ṣiṣẹ́ mọ́ táwọn ọbẹ̀ lọ́nkọ́ sọ wọn bí irú eléyìí. àmọ́ àwọn kankan sí kejì máa ń ṣẹlẹ̀ sẹ́dà nínú ayé lọ́jọ́ tí Allah subhanahu wa ta'ala tara bẹ́ẹ̀ yóò fún ní àwùjáre lérí irun tó fẹ́ kí ńlá fi mẹ́nu bọ̀ ọ̀rọ̀ ààrẹ àti bí aláàrẹ yóò ṣe kírun tí ọba lè kí ń dùn kó kí ń jókòó àti gbóńdà sọ ní kútùbà àjẹjọ bí àwọn ènìyàn rahman lẹ́nìí a tún mú ìran àwọn èèyàn kan tí àwọn àfáà tó tì wọ́n bọ alùlà azhar àwọn ẹni tọ́lọ́wọ́n bá gba àwùjáre wọn lórí ọ̀rọ̀ ìrìn àjò a máa tẹ ọwọ́ wa àwọn àpá ìwà ni kí ló fà á tá a fi sọ pé a fẹ́ kí arìnrìn àjò àwọn àlọ́ tá a fẹ́ fi kì í bọ àwọn tọ́lọ́ngàn bá fún ní ẹ̀síùsì ẹni ní àwùjáre kí n ṣe ẹ̀dẹ̀ fún yín lórí ìrun wọ́n ní àkọ́kọ́ kí ni wọ́n ń pè ní àsáfárù ìrìn àjò ọ̀tọ̀ wọn ni màsáfà ìrìn àjò bí ẹ máa ń gbìyànjú ìrìn àjò gbogbo ẹ̀ lọ́pàá yá ń kọ́ à ó àjò lọ ó ti gbàdàgbà ó kó olú rẹ̀ ọbọ̀ olùkejì ṣùgbọ́n nínú ẹ̀sìn ọlọ́run nǹkan tó ń pè ní àsáfà ni gbogbo òrìn àjò bá ti mú èèyàn kúrò níbi tó lè pè nílùú rẹ̀ máa sọ pé ọlẹ́tọ̀ fún lábẹ́ kọjá pé kọjá àǹfààní ẹ̀dẹ̀ tọ́lọ́run bá fúrú àwọn tọ́lọ́run bá rí àwọn àwa ni bá sọ pé ìrìn àjò ìrìn àjò nínú ẹ̀sìn irú ìrìn àjò mélòó ní àwọn onímọ̀kọ́lọ̀ kọ́lọ̀ nke bá nìkẹ́ wọn wọ́n ní tẹ̀rí gbogbo sáfàrù pátá ìrìn àjò pátá tata alilakọ bi akami takilifi ó so pọ̀ mọ́ àwọn ìtọ́lọ́wọ́ bá lábọ̀ wà lọ́rùn nínú àwọn àdájọ́ ẹ̀sìn nínú àwọn máa ka àná pé yóò máa jẹ́ ọ̀ràn àyàn ìrìn àjò ọ̀ràn ìrìn àjò makruh àfẹ́kù orílẹ̀ àjò báyìí ó mẹ́ta ìrìn àjò muharram ìtọ́jẹ́ pé èèwọ̀ ní kó lọ rí àjò báyìí ó mẹ́rin ìrìn àjò mubah bọ́pá wù ọ́rìn ẹ̀sìn tí wọ́n lórí rẹ̀ a sọ yìí gbogbo ìdájọ́ ni máa ń lọ máa rẹ̀. ọmọ wọn tá a bá ní ìrìn àjò kan jẹ́ ọ̀ràn irú ìrìn àjò wọlé jẹ́ ọ̀ràn yẹn wọ́n ní gẹ́lẹ́ bíi hajj káṣí hajj fún Allah subhanahu wa ta'ala fẹ́ni tí hajj rì irú tí gbogbo mọ́tẹ̀mú yòókù bá pé la ọ̀ràn yẹn fún mi travel travel ilé láìka bẹ́ẹ̀ láìka dẹ́dẹ́ lá ìníkẹ́ lórí àjò torí pé yẹn tọ́lọ́

mo ṣe láìkí ọwọ́ traveller ọwọ́ ìjókòó nu plẹ́ẹ̀nì náà ní a ṣe ìṣojú ọkùnrin pé tẹ́ ẹ bá lè faradà tẹ́ ẹ bá lè lọ ọ́ kẹ́ ẹ lọ mustahabu sọ̀rọ̀ yẹn fún o ti mú tọ̀rọ̀ yẹn tọ́lọ́ kó o kọ́ lọ́ọ̀rẹ́ àjò náà ní ìsìn mustahabu ó di méjì. àwọn fọ́ọ̀lù yẹn ìnàgò tó jẹ́ pé haram ni èèyàn gbọ́dọ̀ níbi ẹ̀. máa ní tẹ́ ẹ olórin kan ofe ṣeré lẹ́kọ̀ọ́ ó ló ń gbọ́ bó wà ní sẹ́wọ̀n náà oúnjẹ ń dàrú lọ́wọ́ náà irú òyìn àjò bá ń haramu ní kéèyàn lọ torí pé nítorí ẹ̀fẹ́ lọ sí ìyàpọ̀ lọ́nìí èèwọ̀ ni bí ẹni ẹ tó fẹ́ràn ẹlẹ́dẹ̀ẹ́sẹ̀ ní mùsùlùmí máa sọ pé à ìwọ ni èèwọ̀ nínú ẹ̀sìn bẹ́ẹ̀ ní bá rìnrìn àjò lọ bí nǹkan haramu àfẹ́ akọ̀kórìíra rẹ̀ irú àjò àfẹ́kọ́ lọ àjò ọjọ́ pé tọ́ba rìnrìn àjò àti máa rẹ̀ kọjá ẹnu ààlà kò lágbára rẹ̀ torí pé ṣíbùn náà kásù ẹ̀mí wa lára nǹkan tẹ́sí ìwà kí ní òkòrò fún ni a sọ pé tán jẹ́ pé ní lọ

ẹ̀sìn ọlọ́run ọba kò fúnlẹ̀ mọ tó bá wù ọ lọ gbọ́jà rẹ tó jẹ́ àlàlù lọ bẹ̀ tó bá wù ọ sọ́pọ̀ lọ mo bá kò ní. àwọn ọ̀wọ́n ta bá lè gbọ́ mọ́ra àrùn ìyẹ àwọn ọdúró tá a fẹ́ mú ẹtúùsì tá a fẹ́ sọ pé ọlọ́run ọba fún ẹni tó bá fẹ́ rìn àjò ní àwùjọ lórí ìrò rẹ̀ tí gbogbo ẹni tó bá fẹ́ wúrà mọ́ra àrùn ìlọ́kọ ọ̀nù ni àbí àwọn èèyàn kẹ́nu wọn sẹ́ni ó àjò lọ ibi ya ọlọ́run ọba àbẹ́ni ó rìnrìn àjò òwò lọ tí gbóńtà máa kàrẹ́ ní ẹ̀ẹ́dẹ̀ tọ́lọ́run bá fún àjò ìsọ́gbó náírì lè á rìn ẹ̀mí fíájú mọ́sálà àwọn àfáà sọ ọ̀rọ̀ mẹ́rin lórí mọ́sálà gbogbo tí bá ti ń pè ní ìrìn àjò wípé sọ́rọ̀ yẹn ni ṣé wọ̀ ni ṣé ń tá a fẹ́ ni ní gbogbo kọ́dà ọba àjẹpẹ́ nìyẹn lọ rìn àjò láti yapọ̀ lọ́nu. wọ́n ní nítorí wípé Allah subhanahu wa ta'ala ìgbà tó fẹ́ bá ní sọ ìdájọ́ ìtààmọ̀ ìrìn àjò ó tún gbólóhùn àjò lẹ́nu kò fi ìjẹ́kẹ́ lẹ́nu fún wa pé tọ́ba jẹ́ ìrìn àjò báyìí o ẹ̀sìn báyìí o tọ́ba jẹ́ ìrìn àjò báyìí o ẹ̀sìn báyìí tàbí ìtọ́jẹ́ mustahab tàbí ìtọ́jẹ́ mubah ìtọ́jẹ́ pé afẹ́kẹ́yìn ó ṣe àti tẹ́sítì tó wáyé lórí rẹ̀ wọ́n nírú ẹni báyìí nìkan ni yọ́ọ́ mọ láǹfààní sí ẹ̀bùtọ́ lọ́hún fún arìnrìnàjò lórí ìrìnàjò rẹ̀ àwọn Ṣàfi'í àfẹ́lẹ́ ọ̀kọ́ olóyìn àgbàkéyà àwọn kan nù wọn wọn ni ara ìkẹyìn kó mẹ́ta nù márùn àwọn mọ̀ sọ yìí pé wá ìrìnàjò tó bá jẹ́ ìrìnàjò rẹ̀ yẹn nìkẹ́ ìyẹn lọ hajj ọlọ umra ọlọ jihad ìní ẹ̀sìn ọlọ́run ọba ti fún ní ẹ̀bùn pé gbà mú bu ọ níbi ìrọ̀ rẹ̀ ẹni mọ́kì bìbí masoud àwọn ẹlẹ́ẹ̀kẹrin àwọn sọ yìí pé gbogbo òrìn àjò tó bá láti jẹ́ pé asáti gbòòrùn ìtẹ̀ láti ọlọ́run ọba ń bẹ̀ ńlá àwọn fara mọ́ kẹ́ni yóò lò wallahu alam ọ̀rọ̀ tó ṣe déédéé jù wallahu alam òun náà nọ̀rọ̀ àwọn alákọ̀ọ́kọ́ ìgbẹ́ gbogbo ń ṣe ń bá ti pè ní ìrìn àjò kọ́dọ̀ kọjá ní àjò ìyapọ̀ ilẹ̀ ni yóò ti máa ní ẹ̀tọ́ sí ẹ̀bùn tí ọlọ́run bá subhanahu wa ta'ala ori nítorí kíni lè ẹnìyàn sáfàr torí pé ìrìn àjò nkẹyọkan ìyapọ̀ ọlọ́run nkẹyọkan yóò jìyà ìyapọ̀ ọlọ́run ọba rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan kò mú kúrò láàrin ìrìn àjò ẹnìkan lọ́ba jí fìlà láti wá kiri mọ̀sára ti fọlọ́run tàbí àwọn jẹ̀mọ́ kan ìyẹn bá dá àwọn ọmọ onílẹ̀ kan lójú mọ́kọ́ mọ́sáàsì orílẹ̀ wọn pẹ̀lágídí bàbá ń kírun mẹ́ alhamdul maksub àwọn àfáà ni ẹni ó jí fìlà yìí tọ́wọ́ akínú fún Allah subhanahu wa ta'ala yìí irun rẹ̀ ọlọ́wọ́ gbà ó lè ni ó jẹ́ arìnrìn kí ni ní ẹ̀bùn tí Allah subhanahu wa ta'ala tó fún àwọn arìnrìnàjò lórí irun wọn Allah subhanahu wa ta'ala ń bá ní sọ̀rọ̀ yìí pé wọ́n yìí dáadọ̀ rọ́bùtún n'i ta ọlọ́run ní tẹ́ ẹ bá tiẹ̀ jẹ́ pé ẹnìyàn yẹn lórí ilẹ̀ ayé tẹ̀rín ìrìnàjò an taqsuru min as-salah ọlọ́run bá ní kò sẹ́sẹ̀ fún níbi kẹ́ ẹ dín ìròyìn kù kò sí ẹ̀ṣẹ̀ fún níbi kẹ́ ẹ ìròyìn kù. ẹ̀tọ́ ní kẹ́ ẹ dín ń pè ní kọ́sùrù dídín rúkú tó bàbá subhanahu wa ta'ala sọ yìí ṣé ni àwọn kọ́sùrù fi sífà ṣé dídò tó fún adé káyọ̀ àjò dín yìí ṣé ń kà ń tí ó tí ó ó dínkù ni àbí bí ó ṣe rí ọlọ́run ni ó dínkù àbọ̀ ọlọ́run wa tún mú mọ́jẹ̀mú wọ́n lè túnlẹ̀ mọ́ yín lórí ìrìn àjò yín wọ́n lè kó wà lákàtí kejì báyẹn ọlọ́run kò sẹ́sẹ́ fún kẹ́dẹ́hùn. àwọn àfa wọ́n rí nínú yìí èrè lè fẹ́ gbọ́ yín pé a jẹ́ pé kọ́sùrù gan ó ti wà mọ̀nsókà kádìrì kù gan nínú ẹ̀sìn torí pé àti ìrìn ti parẹ́ alílọ́nà sọ ṣé lónìí ní oṣù ìfẹ́yàn lè pò tí ń lọ àbújá kẹfẹ́ níwọ̀n fẹ́ fúnlẹ̀ mọ́tò obìnrin jẹ́ orí nìkí. irú ń tọ́ ń sọ yìí àfọ́ àwa Abu Ya'la ibn Umayya ó ní ọ̀nà bá Umar ibn Khattab radiyallahu anhu warda òun bílẹ̀ nípa áyà yìí pé áyà tó ti ń bá ní sọ̀rọ̀ àti tó fi kún yìí kọjá ń ọlọ́run ti فقال عمر عجبت mímọ́ عجبت منه ìtòsí ọlẹ́ mẹ́yì ó tèmi náà lè mọ̀ rí fọ́fọ́ àtúrọ̀ sọlọ́lá yìí sọlọ́lá rẹ̀ wàhálà wàsálàmà wọ́n bá lọ rí bá nàbí lórí wípé ànàbí ńgbà tó lọ́ọ̀ ní ká máa dé òkú tó bá jẹ́ wípé à ń bẹ̀rù kí àwọn kẹfìrì má ti án sùtà àwọn mílíọ̀n náà àwọn èèyàn ti fọkàn ọkàn ti balẹ̀ ó ti pààyà náà ó ń sọ lọ́wọ́ sọ fún mọ́rùn jẹ́rà wípé sọ́dákọ̀ tó ń tasaddaqallahu biha alaykum faqbalu sọ́dákọ̀ tàwọn. oṣù ọlọ́run ní sọ́dákọ̀ ni ọ̀rẹ́ kan àtọ̀dọ̀ ọlọ́run wá ni tàfọ́dàkọ̀ lọ́run bí ààrẹ kò ó wu ọlọ́run látòkè sọ́dọ̀ wá bù ní ọ̀rẹ́ ẹ̀gbọ́n pé ìrìn àjò ẹ ti wà ní àjò ẹ máa bí òkú fọ́kùnbà ló wo oṣù ọlọ́run sọ fún mọ́rù wípé ẹ yá gba sàárà tọ́lọ́run bá fún yín o ẹ mọ́kọ̀ o bá bẹ̀rù àdìsọ̀ bẹ́ẹ̀ bí ọmọ rẹ̀ sọ pé kama yẹtọrọ wà fún tàmà àfihàn ọlọ́kọ̀ọ́ba subhanahu wa inú rí a máa dùn pọ̀ tó bá fún yẹn lọ́rẹ̀ téèyàn bá gbà gẹ́lẹ́ bó ṣe kórìíra kéèyàn lọ máa bọ́nu tó ṣe léwọ̀ ó rẹ̀ a jẹ́ wípé èyí ò kọ́kọ́ clear ìbéèrè wípé nígbà tó kí ní tó pé kò sí kéfèrè kankan ara sọ wípé kádìrò kù ìtọ́sẹ́kù ẹ̀sìn wa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 صح عن رسولكم صلى الله عليه وسلم أنه كان يجمع بين صلاتين أي بين الظهر والعصر وبين المغرب والعشاء إذا قصد السفر وكذا ثبت ذلك من حديث أنس بن مالك رضي الله عنه وارضاه أن النبي صلى الله عليه وسلم إذا خرج قبل أن تزيغ الشمس أخر الظهر إلى وقت العصر فنزل فجمع بينهما وإذا زاغ الشمس وإذا زاغت الشمس بعد أن يرتحل صلى قبل أن يرتحل صلى الظهر والعصر جمعا ثبت ذلك من حديث الإمام حاكم رحم الله الجميع نسأل الله الذي لا إله إلا هو أن يفقهنا جميعا في الدين أقول فرح تسام مسلم لك سيد أقول أقوى كاتب يفعل النبي صلى الله عليه وآله وسلم أن برا بيقى قصروا إن تنقين قصروا قدروا أفقوا أسيالهم وبا أفوا عن يجو سبحان الله ṣé kọ́sùrù làádàbì ni àwọn kọ́sùrù sífà ṣé ìròyìn ni yóò máa dínkù ni àbí òǹkà àwọn mímọ̀ kọ́ lọ́nba ni kẹwọn ń dábàá wọ àyà ìdada Allah subhanahu wa ta'ala ó mú mẹ́jẹ̀mú méjì wá ká tó sọ pé àfẹ́déròkò alákìlẹ̀ mẹ́jẹ̀mú àkọ́kọ́ wọ́n ní mẹ́jẹ̀mú àkọ́kọ́ òun náà ni idha darabtum fil ard tọ́bọ́jẹ́ pé ẹ fẹ́ sẹ́rìn àjò lórí ilẹ̀ alákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì ilé tó máa ń yọ̀ sílẹ̀ kúmọ̀ lẹ́bí náà káfàrú tẹ́ ẹ bá ń bẹ̀rù àtẹ́pínlẹ̀ lọ́ọ̀yà ilé kan sọ́fọ́rù wọ̀lọ́kọ́wò ìrìn àjò àti ìbẹ̀rù ọlọ́run pápọ̀ nínú mọ́jẹ́mù a fi lè dírun kù káwọn fún ni tí méjèèjì bá papọ̀ sára ẹnìkan arìnrìn àjò ni ètò ń bẹ̀rù irú ẹni máa jẹ́ wípé tí ó yóò máa dín irun rẹ̀ kù nínú iye òǹkà àrùn tí ó kì fún ọlọ́run ọba alọ́nà wo tọ́ba jẹ́ irun irun ní rùbáríyà mẹ́rin yóò máa kí ní méjì níbi ìròyìn bó ti yẹ kí ìròyìn kó rí kò tún ní rí bẹ́ẹ̀ fún insha ṣùgbọ́n sábà làbẹ́ mú tọ̀bà tó bá jẹ́ ipe ẹni sáfọ́rù nìkan ní bẹ́ẹ̀ fún ìdí kẹnu méjì ni kò sí kọ́ọ̀fù fún ma kò sí dẹ́rù fún ma ṣùgbọ́n orí ìrìn àjò ajẹ́pẹ́ yóò máa ṣe kọ́sù fìrà ádàdì fakọ̀t yóò máa dé ìròkù níbi òǹkà nìkan ìròyìn irun rẹ̀ òní kú òbí ṣe gòkì. ìlànà ìtọ́jú agbélé yẹ òun náà nìṣẹ́ tí wa sallallahu alaihi wa sallama afọwọ́ abdullahi ibn umar ó ní sọ̀hìbtu rasulallah sallallahu alaihi wa ibn umar ni mo bá nàbí ise, fàkànà láàyè zíìdù alárọ̀kàtẹ́yìn ànábì wàárẹ̀ tó bá ti wàárẹ̀ àjò kèélérun rẹ̀ fún ju rákà méjì lọ rákà méjì níbi ìrun olóko mẹ́rin ajẹ́tí ànábì ti dín ìrun kù sallallahu alaihi wasallam ó sì kọ́ sùúrù ó dín ìrun kù torí pé ń ṣèrìn àjò hata akọmọdọ̀gbọ̀n inú wọn ní bá lè fi ti wá sọlọ wọn bá wọ́sọ̀ hìtù ababakar ó ní bẹ́ẹ̀ lóhun tó bá bákìrì náà ṣe tó jẹ́ khalifa nàyè òun náà tó bá ti lọ rìn àjò báyìí lákàmù yìí máa kí títí títí títí tí kádàrá kó fi tó bẹ́ẹ̀ náà òun tó sọ òun tó bá Umar bin Khattab tó dàbá àwọn náà òun tó bọ̀ náà ṣe lákàmù yìí máa kí tí kádàrá kó fi tó òun tó bá Usman ṣe radiyallahu anhu jami' rákàmù yìí lóun náà máa kí tó bá ti lọ rìn àjò tí kádàrá kó fi tó a jẹ́ wípé gbogbo ìgbà tí mùsáfírù bá ń bẹ nírin àjò yóò máa sọ ìrun olóko mẹ́rin di méjì rúkṣọ ni ẹ̀dẹ̀ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fún un ọ̀sára àbádé àwọn fún àbáni àkọ́kọ́ kí ni mùsáfà irú ìrìn àjò wo lẹ́ ń sọ pé àti máa dínrùn kù fìlà adẹ́t níbi òǹkà àrùn tá a fẹ́ kí àti kíláà rẹ̀ yìí pé fífà níbi ìròyìn kọ̀ọ̀kan mùsáfà ò àyàfi tí kọ́ọ̀mù tó bá papọ̀ fún tí bẹ́ẹ̀rù bá papọ̀ mọ́rí àjò inú tún lè ké yìí bí ó ṣe kí bọ̀ tó bá pọ̀ wọ́ọ̀rì àjò òǹkà nìkan ni ó dínkù Qayyim àwọn onímọ̀ rahimahullahu ta'ala àfáà Ibn Mundhir ó ní àwọn ìyapa ẹni táwọn ní lórí pé bóun ni àjò ó ṣe tó níbo ni wọn mọ kó tó lè máa ọ̀rọ̀ ogun làwọn sọ lórí ẹ̀ lórí kúndùn láti máa wá sọ̀rọ̀ ogun là á mọ̀ wá sọ pé gbogbo táwọn àfáà sọ pátá yìí mẹ́ta ló jù àwọn ẹ̀ka nínú wọn kankan lẹ́bi àwọn hànàfíyà sọ wípé gbogbo gbàtẹ́yẹ̀ bá rìnrìn àjò màsíwọ́n pàṣẹ àyà ìrìnàjò tó bá ti lè torí àjò ọjọ́ mẹ́ta ẹni láǹfààní kọ́ máa dérò rákà mẹ́rin obìnrin méjì. wọ́n ní nítorí wípé ànábì sallallahu alaihi wa sallam ìgbà tí ń sọ̀rọ̀ ọkọ̀bìnrin mẹ́sẹ̀rìn àjò àfi pẹ̀lú pé ọkọ rẹ̀ bàjẹ́ tí ò lè fẹ̀yà láyé tàǹpé ní mahram ọwọ́ pẹ̀lú rẹ̀ wọ́n lé ó fọjọ́ mẹ́ta dì lẹ́nu. ọ̀pọ̀ tó máa rí mi àwọn míì nínú àwọn àfa ọ̀rẹ́rẹ́ kejì tí jùmùhúrù wà lórí ẹ̀ àwọn sọ yìí pé gbogbo ìgbà bá ti rìnrìn àjò tó yìí pé ó ti ń wọ arúgbó àtúbọ̀rù alikini burdu kan wọ́n ní ọlá ní máìlù méjìlá mẹ́rin ẹ̀ṣẹ́ mọ̀ fún forty eight gbogbo ìgbà bá ti rìnrìn àjò ní forty eight mẹ́rin inú kà wọn ní yọ́n máa kíkọ́ tó yọ́n máa dé irun láka mẹ́rin sí láka méjì. àwọn ẹlẹ́ẹ̀kẹta àwọn sọ wípé gbogbo káwọn sọ pé àwọn wọlé ẹ̀rọ ọjọ́ mẹ́ta ní ìrìn àjò ọjọ́ mẹ́ta ní kẹ̀kẹ́kẹ́ ní àwọn òtí ẹ̀fà mọ́ gbogbo ti wípé nínú àṣà ìlú nínú tí jẹ gbóyé nínú èdè ìlú wọn iṣẹ́ má ti mọ̀ sí rí àjò <laughs> jọ iná ẹ̀nìyọ́ àmà ẹgbẹ́dàjọ́ kọ́sùlù rẹ̀ lórí wọn kàbùkù mẹ́rin wá mùtọ́lọ́ rẹ̀ kúndùbà ọ̀tọ́ fẹsẹ̀ mẹ́lẹ́jù wà yìí nítorí àkọ́kọ́ àwọn àǹfààní tá a bá yá máa fèsì sọ́dọ̀ àwọn ẹni àkọ́kọ́ ẹni múra àwọn ẹni ẹ̀kejì káfíńsì torí pé ni ìpè

ó ní nítorí wọn ti ẹ̀wà ti sọ yìí pé gbogbo rẹ̀ bó ti ẹ̀ bá ti lọ ni pé hadith ma jẹ́ àbí sahih min hadith anas bin malik radiyallahu anhu ọ̀rọ̀ afọwọ́ anas bin malik gba hadith kan wa yìí pé kana rasulullah sallallahu alayhi wa sallam idha kharaja masiro tafasala amyarin amusalama tọ́ba lè jáde kó n lè tọ́ba rìnrìn àjò tó tóbi mélòó tẹ̀ ń sọ fọ́tí ẹ̀ tó bá ti rí ìrìnàjò tó mẹ́ta máìlì mẹ́ta rẹ̀ tí ò tiẹ̀ súnmọ́dé gbégbé forty eight ṣóun bẹ́ẹ̀ sọ́gbà àti ìlọ́dọ̀ àwọn ẹ̀sùn ṣiṣẹ́ kù ó àwọn ọ̀sán faransé òun tún mú nǹkan mìíràn láti wọ̀n ó ní sọ́lá rọ̀kì àtẹ̀yìn ànàbí tó bá ti ìrìnàjò tí ò ju máìlì bíi mẹ́ta yìí lọ kọjẹ́rí àjò yóò kìlákà méjì kò ní kírun pé mọ́ àwọn afọ àwa ni

ẹni tí ń lọ àpáta láti ibi táwọn yìí tàbí ń lọ ọmí kò ní dágbére bí pé mùsùlùmí abẹ́rẹ́ tọ́ba sọ pé mùsùlùmí àti ìgbẹ́lẹ́ lọ́dọ̀ àwọn ń lọ mí nìyẹn ah ṣé ọ̀sẹ̀ mi lè wá ń pè mùsùlùmí ẹ̀gbẹ́ ẹ̀gbọ́n Yorùbá kankan o amẹ́ni tí ń lọ ìwò ó dáadáa kún fẹ́rẹ́ ìtàbù wèrè fẹ́rẹ́ ìtàbù wèrè ẹ̀ à ń fẹ́rẹ́ ìdéwò ó sì ṣe ṣe kẹ́ni ọ̀ ń lọ òwò kó sáájú ẹni lọ mí déwò.

òun náà ni arìnrìn ọlọ́run tún ní mo tún bùn lẹ́bùn tí kọ́ndíṣẹ̀ bá tún béèrè fún lọ́dọ̀ rẹ kó o tún jẹ ìrun méjì papọ̀ dúrí àti asiri magribi àti ìṣá kó o tún jẹ papọ̀ lábẹ́ pé mò ń rìnrìn àjò ó ní tó fẹ́ àjò ó rùn ọ̀bà tí ìyẹ àtàrí yẹn pé ọ̀bà tí ìtò tó fi fẹ́ lọ yóò fi yẹn tábà àfáàdì ti á wọlé yóò sọ̀ka ìlórí nǹkan ẹ̀gbọ́n rẹ̀ yóò wà kí lórí àti àṣírí rẹ̀ yóò ṣùgbọ́n pọ̀. jẹ́ pé kó tó gbéra zúrì ti wọlé lùwẹ́ àtúwọ́n mùsùlùmí sọ wípé sọ́là zuhra yóò kírun zúrì rẹ̀ èyàn lè máa gbóòórùn báyìí pé yóò kí zúrì nìkan oníṣẹ́jà mùsùlùmí lùwẹ́ àti mọ́mọ́ hakim wa sọ wípé sọ́là zuhra wal asra yóò kì í zúwúrì àtàlà àtàrí kó tó gbéra kó tó wá lọ sí ìrìnàjò ẹ̀ ajẹ́ wípé kò sígbà tí Allah subhanahu wa ta'ala tó bò wá rùn àádùn òdì bá ń lé nìyí àwọn kẹkẹ tó ń bẹ tó ta alákọ̀ pẹ̀lú ọ̀rọ̀ arìnrìnàjò tí débẹ̀ lé ọba fún kó olóko mẹ́rin rákà méjì èyí ní ìrìn àjò tí ọba rẹ̀ lọ kò sí àwọn tí máa ṣe pápá yìí àwọn tí máa tajà ọlọ látàárọ̀ yá àdálálẹ ya sọ máa jẹ zúrì asúrì mẹsì mi ṣe papọ̀ láà ìrìn àjò kò fún ọ lẹ́rìí kó o fèrò láàrin fún ta'ala eléyìí iná níbi tí yá dùn lónìí sọba jẹ mẹ́jọ àmọ́ a kankan díẹ̀ díẹ̀ tó kú lórí ọ̀rọ̀ safar ẹni bá ń bẹ nínú ọkọ̀ tó pé yọ ọkọ̀ jámọ́ lọ́nkọ́ abẹ́tí bẹ nínú pléènì bóòlù ẹ̀ ti máa ń kírun nínú àwọn irú àwọn báyìí وارنا باطلا باطلا واسكن اجتنابه اللهم يا واهب يا قهار ذكر سلطان اعدائنا بسلطانك انت على كل شيء قدير اللهم صب لنا خيرا صبا صبا ارجع عيشنا كدا كدا اللهم ول امورنا خيارنا اللهم ول امورنا خيارنا اللهم ول امورنا خيارنا لا تولي أمورنا شررنا أنت ولينا مولانا اللهم يا رزاق ارزقنا رزقا واسعا طيبا حلالا مباركا في الحساب والعذاب اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين وحيد المسلمين والحقنا بالصالحين بل خزر المحسنين واعلموا عباد الله أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ بنفسه صلى بملائكته وصلى بكم قال جل وعلا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 Allahu Akbar.